ìṣẹ́jú méjì. Wèrè wẹ́wẹ́wẹ́. iṣan omi odò do, dòdò ńlá gbòǹbẹ́ ó aláwùrọ̀ bí máa fi wèrè dán mi wò. wèrè dùn wò lóde ṣe é bí lọ́mọ Èdùmàrè máa fi kàn mí o má jẹ́ ń jáwé jura má jẹ́ kórìí mi dàrú o. Ajayi adúrú ẹrù yìí ló tún di ilẹ̀ fún mi lọ́tẹ̀ yìí láti gbé eléyìí ti pọ̀ ju òbí ah, jọ torí ọlọ́run ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ tí n bá ṣẹ̀ ẹ́ tí mo fi lẹ́tọ̀ọ́ sí àti máa jìyà kí n máa ru ẹrù kiri báyìí láì mọ̀dí tó dáríjì mi eléyìí ti pọ̀ ju. ìwọ ló ń fìyà jẹ ara ẹ. èmi ni mò ń fìyà jẹra mi bẹ̀rẹ̀ gbogbo ibo ni mo wá ń gbélé e lọ báyìí. ó ń béèrè mi kò gbọ́ tán wípé ewé orí omi kì í nísìnyí orí ẹ ló mọ bí tẹ́sẹ̀ ń rìn orí ẹ á sìn ẹ lọ bí tẹ́sẹ̀ ń rìn. ìlú dùn à mo mọ̀ arákùnrin ó wà rí mi ni. mo mọ orí yín. kí ni adé tó fi wá dúró. kí n tèmi láti dúró ńgbà mo rí yín mo lókàlùkù pẹ̀lú kádàrá tiẹ̀ ni. ó dàbí ibo ló ti ń bọ̀ ibo ló ń lọ gan-an ní ọ̀gànjọ́ yìí. béèrè ìdí ń pọ̀ jù fèmí o àjàyí ọ̀rẹ́ mi ló gbẹ́rù lé mi lórí ọ̀dọ̀ rẹ̀ mo ti ń bọ̀ kódà mi ilẹ̀ mọ́bi tí mò ń lọ ó sàkọ fún mi pé orí ló ń jiyàn síbi tẹ́sẹ̀ èèyàn ń gbà náà mo tún rò pé orí sì mi lọ síbi tí ẹsẹ̀ mi máa rè. kí ló wà nínú nǹkan tí o gbé sórí yìí. òkúta ìdàrú àti ògbúlùtù. ṣé ọ wá mọ̀ pé eléyìí ọ̀pọ̀ jọ lọ ni àti tún pé ọ̀run á ti máa wọ̀ ẹ̀ bí mo ṣe ń wọ̀ ẹ̀ yìí. ẹ̀ẹ́n jẹ́ nsọ. wọ́n ní kí n máa gbé nǹkan lọ ẹni nsọ wọn ní lé yín dẹrù yín o ẹ sàmì o kí ni. mo ni. ìlà yín ń jayọ olóyè lọ o àbí kí n ti yín gan. ẹ fẹ́ sọ mi bá rọwọ́ yín bá rọwọ́ yín ní ẹrù tí ń bẹ lórí mi wọ́n pariwo lè lé yín lórí mi. pé kí ni. bẹ́ẹ̀ fẹ́ jẹ́rù gbà gbọ́n mi lórí ni. a kí ló dé bí o wá ṣe pé ẹ jẹ́ ìgbàlagbà owó tí mo nǹkan tí mo ṣe fún yín òun ò ní dáhùn abẹ bá pè mí ni ah, kí ni. èmi ò ní wá lajú mi lẹ̀ kó wá ṣe báyìí kú. Ah, ah, ará àdúgbò wọ́n fi lọ́jọ́ yìí lọ́jọ́ wọ́n fi lọ́jọ́ yìí lọ́jọ́ wọ́n fi lọ́jọ́ yìí lọ́jọ́. kí ló dé ẹ eh, bọ̀ wálé kí ló ṣẹlẹ̀ abó títí láàlá yẹn ni ah, jésù ẹ̀yin lóhun ìyanu máa mi ah, ọmọ ọmọ máa jẹ́ kí n fojú sunkún ọkọ tó wá lé ṣé bí mo sọ fún ikú tó bá fẹ́ sùn wọn máa gbé báìbù sí gbèrí ẹ̀ wí. ó yá jágbàdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ jésù bàbá wa àti ọlọ́run wa gbogbo ìdílé jésù àtúntò. obìnrin náà ló ń pa ni nítorí inú ìṣòro tí ẹ wà yìí yìí alákàlà yìí ti pọ̀ jù fáyé mi. bread síwájú ẹ̀ ní táìmì yìí. Eh, dáàdi adésínà ẹ pẹ́ dé lánàá ìyẹn ni ò jẹ́ kí n ráyè bá yín sọ̀rọ̀ wọ́n ti lé adésínà ní school torí pé kò sanwó school yẹn. wọ́n lé ọmọ ta ni ní school ọmọ mi ọ ṣé mo sọ fún ọ ká máa fún ọ lówó ní next week. Next week ni ẹ̀kọ́ gírámà bẹ̀rẹ̀ sáà tó yàtọ̀ pé tí n bá sọ̀rọ̀ school mi ò ní ṣe ẹ̀dá. Ṣé ẹ̀yin náà ti gbọ́ nǹkan tó sọ? Àdá, máa bèrè lọ́wọ́ oṣù tí gbọ́. Máa yanjú ọ̀rọ̀ owó school ẹ̀ láìpẹ́. Ó ti yàn. Ẹ̀mí ìwà ẹ̀ bó ṣe lè wù kó rí ó yẹ kó tiẹ̀ sọ fún mi láàárọ̀ ìtẹ́lẹ̀ kó tó dé bẹ̀rẹ̀ sí ní gbé búrẹ́dì àti tíì It's unfair. Dádì Adéṣínú ṣé a máa torí pé wọ́n lé ọmọ ní sùkúl kó máa jẹun ó máa ní láti jẹ breakfast ẹ̀ Sadiya báwo ni. hello Bọ̀wálé báwo ni ṣe okay ah, ah. kí ló dé wàá le tó yẹn láti jọ yìí láti bí ọ̀sẹ̀ méjì nsìn tí mi ò fojú kàn ẹ́. ó jọ̀wọ́ má bínú sí mi jàre má bínú kí ṣẹ́jọ́ mi àwọn one or two things kan tó ṣẹlẹ̀ náà ló fún mi ní problem díẹ̀díẹ̀ jàre. kí ló ṣẹlẹ̀ wò bí owó mọ́ gbogbo ẹ̀ náà ni àmọ́ ọlọ́run á ṣàṣe ìyanu ṣá àmì ọlọ́run á ṣe ìyanu. bọ̀wálé ẹ ìwọ ló ń ṣe rẹ bẹ́ẹ̀ yẹn náà ìwọ ọmọ onílé ọlọ́nà tó sọ́ra ẹ di ọmọ orí àkìtàn. okay fine nǹkan kíkan tí problem ẹ ò bá jẹ ó yẹ ká jókòó ká sọ ń pa ẹ̀ ni time wo ni kí n wá it can be five ìrọ̀lẹ́. alright then èmi náà ní nǹkan kan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. no problem ó ṣègùn àdé. take care bye love you. o miss mi jù òun ló ṣe jẹ́ pé mi ni mo kọ́kọ́ gbé ẹ. Ah, o mọ bí ọkàn mi ṣe rí sí ẹ ni. bọ̀wálé ó kàn ń fìyà jẹrẹ ẹ lásán ṣá ṣó yẹ kọ́ mo nílé ọlọ́nà máa sùn ta ìwọ ọmọ ẹlẹ́run tó wá sọ̀rọ̀ ẹ̀dẹ́n tó ń jàṣà mẹ́rin ìwọ tó yẹ pé ilé ẹ̀ náà ti ń taṣọ kò sọ̀rọ̀ ẹ̀dẹ́ni tó ń wà kìsà ìwà rẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ kí ni ò bá lè tó bẹ́ẹ̀ kí ló dé. ó ti ẹ̀ mọ ohun tó ṣẹlẹ̀ mo nílò àwọn owó kan ni tí ó dẹ̀ ti dé ibi mi ẹni tó dẹ̀ fẹ́ ra ml M&M mi yẹn òun ni ò tí ì tètè kó wà so màtí ẹ̀ má ti ní gbogbo àwọn wàhálà yìí owó tí mo dẹ̀ nídìí mo need ẹ urgently in fact mo need ẹ anytime from now gbogbo àwọn nǹkan tó ṣe mí nìyẹn. buhari. yes. kí ni nǹkan tó sọ ń sìn kò fẹ́ ta email mi. mo fẹ́ ta email mi wọn tètè kó wá ní ìbá má ní problem tó pọ̀ tó yìí. ṣòro nǹkan tó ń sọ dáadáa ṣá wo ṣó fẹ́ gbọ́ nǹkan tèmi máa sọ èmi ò wà in support of it gbogbo nǹkan tó làágùn tó kó jọ o wá fẹ́ máa ta lẹ́yọ kọ̀ọ̀kan kí ló dé kí ló le tó yẹn. are you blaming me for that. kí ló tí mi ò ní blame me for that kí ló tó tiẹ̀ lè sá wá bá mi pé ah, ok fine dear mo ní ìdówó báyìí kí ló fún ẹ láṣọra pé mi ò lè source fowó yẹn fún ẹ. Ah, mo kàn ń wò pé kí n má dá ẹ láàmú náà ní ẹni tó wà ń bẹ all right èlò lówó tó ní nǹkan problem tí mo ní for now tí n bá rí two million naira ó yẹ kó ìsọ problem yẹn díẹ̀. torí two million naira o fẹ́ ta ml lẹ kí ló dé wàá dẹ̀ sọ fún mi màá source fún two million naira fún ẹ kò máa fojú di mí ni kò sí problem mi ò fi kó ta jíìpẹ̀ náà màá bẹ́ẹ̀ get two million naira. mi oh. I will always love you. And I'll always love you. Thank you very much. <laughs> All right then. Reason see you tomorrow. ẹ̀ Mm-hmm. so guess I got more for sọ Oh, ẹ. òun only ò lè guess nǹkan kan mọ́ jàre ìgbà tí problem here today dé ni ọpọlọ mi tiẹ̀ ti yí bákan síbi tó wù so me only guess right má tẹ̀ guess. Okay, jẹ́ n rescue ẹ. all better. <laughs> bọ̀wálé lẹ́nu jọ́ mẹ́ta yìí máa ń feel drowsy láàárọ̀ so mo á ní kí n lọ rí doctor fún check up gbà tán rán àwọn test wọn tán doctor sọ pé mo wà four weeks and two days pregnant. o <laughs> ṣọkẹ. Mm-hmm. olóyún. Mm-hmm. Fẹ́mi of course. of course ta ló tún fẹ́ jẹ́ láti jẹ́ kó o ṣe rẹ̀ dúnú ṣé èmi àti ẹjọ́ ṣe àdéhùn pé o máa lóyún fún mi àbò fẹ́ tẹ̀ láti bà ayé mi jẹ́ ni sọ fún mi ṣé mo fẹ́ lọ fẹ́yàwó méjì ìsìn nìkan jẹ́ kí n mọ̀ so o pè mí wá síbí láti wá dá kúṣòro ayé mi lè kì í ṣe kó fẹ́ yọ mí kúrò mẹ́ẹ̀ gbogbo ẹni tó bá gbìyànjú láti fi sí ìṣòro ayé mi ọlọ́run á bá tiẹ̀ yẹ ni ọlọ́run àlàyé ìwọ ìwọ lóyún fẹ́ mi mo bí jẹ́ kí n bá ẹ sọ̀rọ̀ nǹkan òṣì nǹkan ìranù tó gbé sínú tó pè ní oyún tó ní fún èmi mo fún ẹ di ẹ́ńdìn ọ̀sán tí oyún yẹn bá ìwà bẹ́ẹ̀ wàá mọ fún mi ní orúkọ mi mo níranù mi so o fẹ́ bà yé mi jẹ́ àbí àmì nígbà fún ẹ ọjọ́ Ọlọ́run ò ní wọlé ẹni tó kọ́ ilé o ní ò ní gbà fún àgbàrá láti wó ilé ẹ̀ mi ò gbà fún ẹ kó ba ayé mi jẹ́. Mọ̀wálé Yorùbá ní a kì í bára ẹni gbé ká má tu ọ̀rọ̀ bá mo rò pé ó ti tó àsìkò kémi gangan fúnra mi kí n bá ẹ sọ òótọ́ ọ̀rọ̀ kó mọ stand mi lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ Bímbọ́ ló wá bí because tí n bá bá ẹ sọ́nsìn ó ṣe ṣe kí Ọlọ́run fi bí mi nígbà tí n bá kú pé kí nípa tó kó nígbà tó rí pé nǹkan bá lè ṣẹlẹ̀ ìyẹn ni eléyìí tí mo fẹ́ ṣe èmi yẹn sọ̀rọ̀ tó pọ̀ àánú mi dẹ̀ ṣe torí pé ìgbàgbọ́ mi níbi tí wàá tọmọ ẹ jọ yín sí àti agreement mọ́mọ́ tó wà láàrin yín òun ni kò máa fẹ́ ìyẹn ló jẹ́ kọ́ ọmọ yẹn ló bẹ̀rẹ̀ sí ní ránṣẹ́ sí ọ̀rọ̀ gbèsè ayé wọ́n fúnra yìí tó ṣe wá jẹ́ pé ńgbà tó sọ pé òun lóyún ló wá yarí ló gbá ta parí àwọn má gbàgbé ìyẹn tún wá kéré nǹkan kan wà tó tún gbọ́dọ̀ tún rò mọ́ dáadáa tó ṣe gbọ́dọ̀ gba oyún yẹn ṣínà ọmọ ẹ kan ṣínà ló bí ń lọ bí ọmọ ọdún méje báyìí sìn tí ìbàtẹ́ ti jù yẹn lọ ò tí ì bí mi òun á jàjàbọ́ pé ẹnìkan lóyún fún ẹ bò wá kó grab ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo expect bọ̀ irọ́ ó ní ìdẹ o kò dẹ̀ ro da gan-an. Fisáyọ̀ ah ó dùn mí gan-an nítorí pé wọ́n ni the last person nínú gbogbo àwọn tí mò ń kó rọra káàkiri tí mo believe kó lè sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí jáde ó di mélòó nínú gbogbo obìnrin tí èèyàn ń fẹ́ káàkiri tó lówó lọ́wọ́ bíbí ìbọn ṣe lówó lọ́wọ́ díẹ̀ yẹn tí èèyàn máa sọ fún pé wá o mi ì ní fẹ́ sílé gangan o owó tó wà lọ́wọ́ ẹ̀ kó wá o mo kàn fẹ́ máa gbowó ọwọ́ ẹ̀ ni o mi ò ní interest nínú mo kàn fẹ́ máa gbowó ọwọ́ ẹ̀ ni o etí wo ló ń gbọ́ tó bá sọ fún wọn ṣé wọ́n lè gbà gbogbo owó tóbìnrin yẹn ti ń fún mi ó dín nǹkan kan nù gbèsè ayé mi tí n bá ti sọ fún bẹ́ẹ̀ pé mi ò ní fẹ́ ṣé ó máa dá mi lóhùn ni ṣé ó máa fún mi lẹ́nìtì ni ó dùn mí fún ẹ gan o. ṣo fẹ́ gbọ́. o fẹ́ sọ̀rọ̀ àbò fẹ́ dákun. méjèèjì nǹkan tẹ́yìn ò bá ní jẹ àwọn Yorùbá gbàgbọ́ pé èèyàn gbọ́dọ̀ fún un rárá wàá bá ọmọ ni má wàá gbàgbé olú ọmọ ó wà fẹ́fẹ́ ẹ̀yin ọmọ ọmọ tó máa ṣe o tó bá ta ọmọ ẹ̀ tí ó bá wá lọ ní side effect lọ́la tó bá ní láti wá ọmọ ìpọ́n àtọkọ ṣùgbọ́n kò léwu. ẹ lọ ẹ lọ ẹ lọ òtítọ́ òtítọ́ olú ọmọ lẹ̀. tó o bá ní interest nínú olú ọmọ very good lọ bá Bímbọ́ kó gba oyún inú ṣé kí wọ́n lọ gba ọmọ tí ìṣe pé ni mo lóyún ẹ̀. kò sí problem ṣe bá ọ̀rẹ́ lèmi àti ẹ̀wà dẹ̀ lọ́bẹ̀ wàá sọ pé ó fẹ́ gba oyún torí ó nídìí olú ọmọ ṣé bí mi ti ṣe mistake in the first place láti kọ́kọ́ jẹ́ kí ìwà àti Bímbọ́ mọ́ra ìyẹn dẹ̀ ti lọ ìgbà tẹ́ ti jọ mọ́ra yín yẹn kò sí nǹkan kan tẹ́yìn méjèèjì ò lè jọ ṣe papọ̀ pàápàá jùlọ lórí ọ̀rọ̀ oyún yìí ṣó ti yẹ ẹ́ ń sìn. ìwálé wa gbọ́ mi kó dẹ̀ gbọ́ mi dáadáa tí ọ̀rọ̀ yìí bá lẹ́yìn mi ní dá sí. very good láti èmi lọ ìfẹ́ kó dá sí ọ̀rọ̀ èmi àti Bímbọ́ mọ́ má dá sí mọ́ for life ó gbọ́. bó ṣe ronú. ló fi dé kí ló fẹ́ tún bá dùn fún yanjú ọ̀rọ̀ nílé kí ló tún fẹ́ tún. wọ́n mọ tí wọ́n gbére lọ́wọ́ ni bẹ́ẹ̀kún bẹ́ẹ̀kún ní ṣe gbére bẹ́ẹ̀fọ̀ bẹ́ẹ̀fọ̀ ní ṣàpàrọ̀ lédèrèdè ní sọmọrí gba ọmọ wa yìí dáadé ayé ti bàjẹ́ wọn ti gba ayé ẹ̀kọ́ nìyẹn kéèyàn wò títí kó fọ́ máa tèmi lóyún kó a sọ pé òun ò ní gbà àwọn ìdílé tiwọn lọ́wọ́ máa sunkún lọ́wọ́ máa sunkún ládàáda ló máa rìn kiri èmi mo sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ràmá lọ ẹ̀ ọgbọ́n báyìí gbogbo ohun tó bá ti fẹ́ kó dà tásì bá dé fẹ́ fú u ó tán. oúnjẹ o ò lè jogun lọ oúnjẹ o ò lè jèpè lọ oúnjẹ o ò lè jogun lọ oúnjẹ o. tó bá máa jẹ́wọ́ kò ní yé béèrè wálé ìbọ̀ ó ní òní gba oyún inú mi ó sọ̀rọ̀ sí mi játijáti pẹ̀lú gbogbo nǹkan tí mo ti ṣe fún ẹ pẹ̀lú bí mo ṣe ń fi inú kan bá ẹ lòbọ̀ wálé mo fẹ́ tẹ ojú mi wọn ni kò sí wàhálà èmi mọ̀ pé afẹ́fẹ́ ò ní fẹ́ kó má kọ igi kó lára bọ̀ wálé ibikíbi tí o bá wà ibikíbi tí ẹlẹ́dàá ẹ bá wà ní àsìkò yìí ní wákàtí tí mò ń sọ̀rọ̀ yìí kí afẹ́fẹ́ fẹ́ lù ẹ́ gbogbo ire ayé ẹ pátá kó di nǹkan tó ń gbé kọ́ títí di àsìkò tó máa fi gba oyún inú mi tí ò bá gba oyún inú mi gbogbo ire ayé ayé ẹ pátá ó máa gbé kọ́ síbì kan bẹ́ẹ̀ ni kò rí. oúnjẹ ó lè jogun lọ. wà á bẹ̀rẹ̀ fún ara rẹ̀. oúnjẹ ó. ọjà ọ ó lè jogun lọ. èmi mà ti wà ń bẹ̀ mo mà rí ẹ o níbo wo mo wà níbi fúláwà kan báyìí fence kan tí wọn ò paint. ọ̀ọ̀ ọ̀ọ̀ máa bọ̀ jàre. Ah! ẹjọ́ torí ọlọ́ọ̀ ẹ má bínú ẹjọ́ torí ọlọ́ọ̀ ẹ gbà wọ́n. Ah, ó dẹ̀ wá dá mi dúró bẹ́ẹ̀ yẹn ah, ẹ má bínú ẹjọ́. ìgbà tá a ti gbóhùn ẹ̀yin alágbára ní ojú ọ̀nà láti ń sáré bọ̀ ń bí báwo ni contract mi tó wà ní ọ́fíìsì ẹ̀. Ah, torí ẹ̀ gan ni mo ṣe pè yín ẹ mo ní ẹ̀yin ni ẹ kọ́kọ́ gbọ́dọ̀ gbọ́n tó ń ṣẹlẹ̀ contract ti bọ́ sí. <laughs> <laughs> wo ẹ. Eh, Are you sure? Ọlọ́run ti bọ́ sí. Kò síjọ́ tí mo wá sí ọ́fíìsì yín tó ní kí n fún yín ní nǹkan kan láti tún fi bribe àwọn èèyàn kankan tí mi ò fún ẹ. Tó bá jẹ́ pé the same thing náà ló ní ìdí nsìn jẹ́ kí èmi fún ẹ lówó kẹ́ lọ fi bribe. Má dùn mí inú lásán. Ọ̀rọ̀ owó kọ́ ni tí mò ń sọ yìí. Dóò Bùrábọ̀ Wálé tẹ bá dé ọ́fíìsì wa ní ọjọ́ Monday wọ́n máa ṣàlàyé everything fún yín wọ́n máa fún yín lẹ́tà yín but gẹ́gẹ́ bí nǹkan tí ẹ̀ ń ṣe sí mi ni mo fi wò pé èmi ni mo gbọ́dọ̀ kọ́kọ́ sọ fún yín contract yẹn ó ti bọ́ sí ọlọ́run o ò lè mọ bí inú mi ṣe dùn tó bó ṣe sọ fún mi pé mo ti win contract yẹn sìn ó ti bọ́ ṣé mo fẹ́ máa parọ́ fún yín ni. ó fẹ́ máa ké ni. Ah, mi ò ké inú mi ló ń dùn. ẹ <laughs> eh, no problem tó bá jẹ́ lóòótọ́ lóhùn sọ kò nídìí gbé máa wá ṣe kinní kan máa tún wá surprise ẹ̀ màá tún wá fún ẹ ní kankan tó dùn yìí tí mo ti fún ẹ lọ tẹ́lẹ̀. Aláì. ẹ gbàgbé nǹkan ni. mo tiẹ̀ ti rántí nǹkan tí mo gbàgbé. Hmm. jean ló wọ̀ yìí black suede shoe ó wọ first ó wà òkè but ah, kí ni reason tí ìwọ fi sọ fún mi pé kí èmi wá gba ìwé ikú ah, ní ah. ọ́fíìsì yín lọ́jọ́ monday why. Uh -uh ọ̀dà bọ̀ ní kẹ́ gbàwé kú kò possible náà kọ́ńtà tí mò ń sọ̀rọ̀ ń pa ẹ̀. Ah, kò possible ṣé etí mi di àbẹ tí àwọn fúláwà àti káà mi. ọ̀dà ṣé tí ẹ di kò gbọ́ ṣé kò gbọ́ àwọn àtọ́sọ́. n tí mo sọ kọ́ nìyẹn jàre. máa gbọ́ máa gbọ́ máa gbọ́ kó tó di wípé o pa mí èmi fúnra máa mí sọ pé mo pa ẹ́. Ah, ah, kọ́ńkọ́lọ́ jì jì. bọ̀dá bọ̀dá ni kí ni gbogbo fẹ́mi náà pa ẹ́ kí wọ mọ̀ mọ̀ ọ̀rẹ́ alẹ́ lẹ́dọ̀ tó. ó sọ̀rọ̀ gbọ́ ok no problem ìwọ jáde síta máa fojú ẹ̀ pè mọ̀ ẹ́ no problem hey, no problem ó dàbọ̀ ó dàbọ̀ no problem hey, no problem ó dàbọ̀ ó dàbọ̀ no problem. Dípò àlọ́, kí ló dé, kí ló ṣẹlẹ̀, kí ló fi kú? Ó ní kí ló fẹ́ kú. Ìṣòro tó wà ní ayé jáde lójú mi. Òun omi jáde nígbà tí ó dé ń di àdúró mi tí má ṣe wèrè ìṣẹ́jú méjì méjì ìgboro ṣó bójú mu ni. elédùn àwọn máa tóbi o ó máa tóbi o. àṣé nǹkan tó tó tìrìn lójú ju lè lọ lóòótọ́ ló wà. wọ́n mo ti gbọ́ nǹkan tuntun. tiwọn. àmọ́ tèmi ò rí bẹ́ẹ̀ tèmi ò rí bẹ́ẹ̀ ṣe ló fọkàn tèmi pa mí lẹ́kún. spaghetti. bàbá kí ló ń ṣẹlẹ̀. ìwo ni kọ́kọ́rọ́ ẹ̀ wà nílẹ̀ nínú àwọn mọ́tò yín. kí ló dé. èmi àti sáré lọ́rọ̀ ọkọ ṣàárọ̀ ta ní èkì ṣọ̀dá máa sọ níbi kò yé sìn ọ̀rọ̀ ọkùnrin tọkùnrin náà ní ìdẹ̀fẹ́ kí nìbò dígbọ̀ ah, jẹ́ ká lọ. wo anything tó bá fẹ́ sọ máa sọ ń bí nsìn. ṣé kò sí ìrànlẹ́ yìí. èèyàn wà lé jẹ́ ká wọlé ká sọ̀rọ̀ tá a fẹ́ sọ̀rọ̀ yàrá. ẹ̀ náà ọ̀gá wọlé o. ẹ kú ṣẹ́ni tẹ bá sọ pé ò jáde ẹ jẹ́ kí n rọra sun tí mo fẹ́ sọ ń bí fẹ́ ṣe sọ yẹn ẹ wo bí a ti wà gẹ́gẹ́ bí ọmọ ìyá kan nù nítorí ọ̀rọ̀ titi yín ni mo ṣe jáde mo lọ bá àwọn bàbá mi kan kò yẹ yín mo wá ṣàlàyé àwọn ọ̀rọ̀ yín fún wọn wọn wá bá mi yẹ kí níyẹn wò lọ́dún ó sì nǹkan tí bàbá sọ ṣe kí ní díẹ̀ o wọ́n ní wípé nìkan lè ṣe ẹ pé ẹni yẹn oṣù tó yẹ kẹ́ ṣe wọ́n ní tẹ̀bá lọ ṣe àtúnṣe níwájú ẹ̀ ayé mi ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ nípa yóò ti bàjẹ́ ara pé a wọ́n ṣì rí pé sọ fún wọn yẹn pé ẹ jẹ́ káwa mẹ́ni yẹn orí ẹ̀ burú ni but ifá ò jẹ́ kí wọ́n mọ àwọn fúnra wọn mẹ́ni yẹn kò yẹ yín sìn so yẹn wá ni mo fẹ́ kẹ́yìn fúnra yín kẹsàrẹ́ ronú sí fast fast kẹ ronú sí lẹ́yìn bá ti ronú sí ẹ̀jẹ̀ lọ bẹ̀ kò yẹ yín tó wáyé tó tọrọ ẹ̀ gbá nìyẹn ẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ rà ń bó chika ṣẹgẹtì ṣẹgẹtì ká ní kì í ṣe pé mo ti mọ ẹ tẹ́lẹ̀ máa bẹ ìjà gan babaláwo ní dádì ẹ ni. babaláwo báwo ọlọ́run ní ṣe bàbá mi ní babaláwo àpásọ̀ ni wọ́n wọ́n dájọ́ lẹ̀ ló ń da sí èsì gan. ẹhẹ́n bolo tí wàá rí gbogbo dáadáa tó ń sọ yìí. iye ọ̀kọ̀ọ̀kọ̀ kàn yín lọ́wọ́ kò kàn yín lẹ́sẹ̀ nǹkan tẹ gbọ́dọ̀ wá fà bẹ́ ṣe wáyé ní láì fún tó babaláwo tó adẹ̀ ń lò ó lélẹ̀ ṣé wàá rí bàbá ẹ̀kan fámà ni gbogbo àwọn ọ̀rẹ́ mi tó ti jẹ́ ọ̀dọ̀ ẹni gbogbo wọn ti ń ṣiṣẹ́ ṣùgbọ́n jẹ́ kẹ́mi wọ́n pé oríire mi ò tí ìyàwó sì jìnnà gan ṣùgbọ́n ní kí n má fi ọ̀nà ìyàwó yìí sílẹ̀ pé mo máa rà á díẹ̀ kò yẹ nísìn nígbà tó sọ fún mi station ó ń bọ̀ o láìpẹ́ o àbúbára mi station náà ẹ̀gbọ́n so confam ni ṣe rí tí èèyàn bá jẹ́ ọmọ yahoo tó bá kí lẹ rí. ẹ̀gbọ́n kí lẹ rí. ẹ̀gbọ́n bọ̀ wálé. ìdùn ẹ̀rí ìdùn nínú fìlà àbí kí ẹ wò kí ni. bọ́ọ̀lù ṣúná. Ah, mọ́mí ṣúná. ẹ gbọ́. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ ẹ mọ́mí ṣínà ẹ̀gbọ́n mọ́mí mọ́mí ṣínà ẹ wá yọjú get, get, get, get, get, get, get, get, get, get, get, get, get, get, get, get ń ṣe wèrè nídìílé àwọn ọkọ mi bẹ́ẹ̀ ni nídìílé mi náà so níbi tó ti wá rìn pàdé tiẹ̀ ní òye mi pásọ ẹjọ́ ẹgbà mi ẹ̀rọ mi kalẹ̀. ṣé kò jù yẹn lọ. kò jù bẹ́ẹ̀ lọ mọ́. bíbélì mi sọ fún mi wípé ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹni tí ṣiṣẹ́ tí a sì di ẹrù wíwẹ lórí èmi ò sì fi ìsinmi fún ọkàn yín ṣé ẹni kò sókun tí ó pọ̀ mọ́ ọlọ́run ọba ẹkúnlẹ̀ jẹ́ kí a gbàdúrà. ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù ọlọ́run abrahamu ọlọ́run isaki àti ọlọ́run jacobu ẹ̀yin ọba tí kì í farapamọ́ jẹ ẹnikẹ́ni níyà olúwa o wọ́n ń gbàdúrà lórí arábìnrin bàbá olúwa farahàn nínú ayé rẹ̀ ah, jésù bàbá ṣe ìyanu. Àmín olúwa ṣeun olúwa ṣeun ní orúkọ jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù kristi. àjọkò arábìnrin. níwájú ọlọ́run tí a kò gbọ́dọ̀ pè jẹ́ irọ́ bí a ti ń gbàdúrà lọ olúwa mú mi lọ nínú ẹ̀mí mo sì rí ọkọ yẹn wípé ó dàbẹ́ ni pé àwọn àti arábìnrin kan jọ ní nǹkan kan papọ̀ tí wọ́n dẹ̀ ṣe ẹni ẹ̀mí wá ń fi yé mi wípé àfi tí wọ́n bá wá arábìnrin náà tí wọ́n bá rí tí wọ́n sì tọrọ ìdáríjì lọ́wọ́ arábìnrin náà tí ó sì fi tinútinú dáríjì wọn ni wàhálà ayé wọn máa tó bọ̀ o. obìnrin ẹ jọ̀ọ́ pásítọ̀ ṣé ẹ lè sọ bí arábìnrin náà ṣe rí àbí ibi tó ń gbé bóyá orúkọ ẹ̀ so that ìyẹn á lè jẹ́ kí ọkọ mi tètè mọ irú ẹni tí ó fẹ́ lọ bẹ̀. arábìnrin níwájú ọlọ́run tí a kò gbọ́dọ̀ pè jẹ́rìí rọ a kò fi hàn mí ju bí mo ṣe sọ fún yín lọ ṣùgbọ́n ẹ̀mí sọ fún mi wípé ọkọ yín mọ ẹni tí wọ́n ṣẹ̀ o àfi kí wọ́n sì tètè lọ ṣe àtúnṣe kí o tó pẹ́ jù. ìwọ ọlọ́run ìwọ ọlọ́run irú wàhálà wà nínú ìgbà yìí mo ti rò títí mi ò ronú kan obìnrin kankan tí mo bá ṣe àṣemáṣe nítorí fàṣòro sínú ayé mi báyìí pọ̀ nínú ìrònú mi yẹn náà ó ní mo ti rí dájúdájú pé ó dàbẹ̀rẹ̀ pé ọlọ́run fẹ́ mọ ọmọ jẹ̀mí níyà ni yes torí ṣébí èmi ni mo lára mi èmi ni mo lára mi báwo ni mi ò ṣe ní mọ bí tí mo ti fẹsẹ̀ kọ ifá mo mi ò ronú kan inú ìgbà járe. díẹ̀ sí láti rántí gbìyànjú díẹ̀ sí láti rántí nítorí pé alàgbà jẹ́ kí n mọ̀ pé tí o ò bá rántí láti lọ ṣe àtúnṣe lọ́dọ̀ arábìnrin yìí a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìyá yìí ni. ọmọ wọ́n lẹ́nu yẹn kò ṣe tó yẹ kẹ́ ṣe ń tẹ̀ bá lọ ṣe àkóso níwájú ẹ̀ ayé mi ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ ní báyìí ò ti bàjẹ́ ara pé a. kí ni mo kí ni mo ṣe kí ni mo ṣe kí ni mo ṣe. Ah! mo ń lo gbogbo àlọ́ òun ló lọ kí ni mo ṣe. arábìnrin kí ló dé tó ń na ọmọ ènìyàn ẹlẹ́ran ara báyìí. èèyàn ẹlẹ́ran ara bọ̀wálé ò kì í ṣe èèyàn ẹlẹ́ran ara ẹranko lásán lásán tó fi awọ èèyàn bóra ni. kí ló ṣe fún ẹ. mo ṣe bọ̀wálé ní oore bọ̀wálé fi ojú olóore mi ó fi gbolẹ̀ wá wo tí bọ̀wálé ò bá gbìyànjú àti ronúpìwàdà láti ṣe àtúnṣe bí ó ti máa jìyà títí títí di ọjọ́ ọkú ènìyàn. bọ̀wálé mo rò kó gbọ́ gbogbo nǹkan tí arábìnrin sọ ìbá dára kó o lọ ṣe àtúnṣe níbi tó ti forí bó bí ò sí bẹ́ẹ̀ ohun tó wí yìí bó ṣe máa jìyà ìdọ́jọ́ kú nìyí àwùsù bìlà àwùsù bìlà ẹni arábìnrin tó mú un fún mi ẹni kò lè ṣe ẹ tún wá bá a jà pẹ̀lú ẹ. bẹ́ẹ̀ ni afa mo sọ wípé kó ṣe oyún yẹn ń gbà yẹn nítorí mi àti òjò ṣàdéhùn oyún ìtorí ẹ̀ ló fa ìjà wa. ẹ wá ní àlàtẹ̀lá ojú obìnrin náà lè rí. mi ò parọ́ mọ́. ọ̀rẹ́ yín ni wọ́n ní ẹni tẹ́ ẹ ṣe kì í ṣe ẹni tó yẹ kẹ́ ẹ ṣe àfi kẹ́ ẹ rí sí àtúnṣe. ó sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà nìyàwó yín lọ́dọ̀ pásítọ̀ tó ń lọ wọ́n ní obìnrin lẹni tẹ́ ẹ ṣe àfi kẹ́ ẹ rí ibẹ̀. bẹ́ẹ̀ ni àfáà mi ẹ rí ibẹ̀ bí ìbọn náà. ṣé èdè òdì ẹ sá ṣé sorry láwùmí ṣé èdè òdì ẹ sá ìmọ̀ ojútùú ọlọ́run mo fi ọlọ́run bẹ̀jọ́ dáríjì mi èmi fúnra mi mọ̀ pé mo ṣe ó ní mo ṣe wá bá ìyá tí mo wà nú ẹ̀ ó ti pọ̀ ju ó ju agbára mi lọ. kí ló dé ṣó lọ́ọ̀bì kan tó sọ fún ẹ pé mi ni mò ń ṣe ẹ àbí kí ló dé tó ń dùn mọ́ mi tó yìí ká ti pa gbogbo yẹn ti kí n má tẹ̀ lọ bí kankan èmi fúnra mi mọ̀ pé nǹkan tí mo ṣe fún ẹ ó tó kó máa discipline mi ó tó kó máa fìyà jẹ mí tó bá jẹ́ èmi náà ni mo lè ṣe jù bẹ́ẹ̀ lọ ojú gbogbo ẹ lọ ibi tó bá dé jọjọ Ọlọ́run dáríjì mi ń bẹ jọjọ Ọlọ́run gbogbo ẹ. ọmọkùnrin ò ní lọ́gùn àdúrú mọ́ o fi mí sílẹ̀ mo ní mi ò ṣe kankan sí ẹ. Ah, Bímbọ́ má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ mọ́ jọjọ lọ ó mọ́ jọ má ṣe bẹ́ẹ̀ ṣé wèrè ìṣẹ́jú méjì méjì tí mo ṣe ṣó tẹ́ lọ́rùn ni ṣó nífẹ̀ẹ́ sí ni ojú tó ṣàti mọ ni òní lòun ò mọ ni mọ́ tabajà tabadẹ rẹ gbà ò la fẹ́ jà mí ó mọ nǹkan kan pa ìjọ ó dẹ̀ járíjì mi torí ọlọ́run torí ọláfẹ́ tí mo tiẹ̀ ní sí ẹ. ìfẹ́ bọ̀wálé ìwọ mọ nǹkan tó ń jẹ́ ìfẹ́ o tiẹ̀ tún wá sọ ìfẹ́ lásán ìwọ ní ìfẹ́ tí wọ́n ní sí èmi ìwọ nífẹ̀ẹ́ mi ni mo lóyún fún ẹ lo fárígá lo ní kèmi lọ wá nǹkan ṣe sí oyún ara ìfẹ́ nìyẹn o. jòjò Ọlọ́run ara àwọn àṣìṣe tí mo sọ náà nìyẹn ìjọba mi fi oyún yẹn lẹ jòjò Ọlọ́run má ṣe. mi mọ̀ pé òponú tó yìí torí tí o bá ṣe pé òponú ni ìwọ ń béèrè oyún lọ́wọ́ mi tó bá yẹ pé oyún náà tiẹ̀ wà ni ṣé o ò ní bá ọmọ nù léyìí báyìí. well ìgbà tó ti ní òfin mi lọ́sẹ̀ kan kí fi get rid oyún gbà èmi náà ti wọ́gbọ́n dà sí i èmi tèmi o mo mọ̀ pé mi ò ṣe nǹkan kan sí ẹ ọwọ́ mi méjèèjì rè lókè fúnfún nẹ́nẹ́ní èmi ò ní kankan ṣe pẹ̀lú gbogbo nǹkan tó dé bá wàá máa lọ mo fọlọ́hún bẹ̀ẹ́ ni wàá máa lọ. kí n dìde bó wálé mo ní kò fi mí sílẹ̀ bọ́ta kúrò nílé mi akílódé ah, tó wá dọ̀bálẹ̀ sí mi lọ́rùn mo ní mi ìmọ̀ kankan pàkan tó ń ṣe ẹ́ ó dáa tó bá fẹ́ ṣe lọ́bọ̀ mi lọ sí ẹni ìwẹ̀ kó lọ bẹ̀rẹ̀ pé ṣé Abímbọ́lá mọ̀ pàkan tó ń ṣe ẹ́ wàá rí pé mi ò mọ̀ kankan pa ó dáa jọ torí ọdún wa máa lọ. Ah, ìwọ lọ tí n bá rẹ̀ pẹ́ díẹ̀ sí mi kí ni yẹn máa tún ṣe mí kí ló ṣe ẹ wọ́wọ́wọ́wọ́ ẹ bọ̀ wálé dídé dídé dídé dídé kò sí ẹni tó fẹ́ bá mi gbé ẹnu lé yìí èmi nìkan mo wà ń lé yìí ẹni dídé kó wà máa lọ wà máa lọ wà máa lọ má jẹ́ kó sẹ́ ẹ̀ wò ń bí. ó tó tì mí lójú jòlè lọ pọ̀ pé tì mí lójú jọ. wọ́n bọ̀ wá lẹ́jọ́ torí ọ̀nà dídé dídé dídé dídé kó wà máa lọ ìṣẹ́jú kan sí pé má jẹ́ kí kejì ìlú bá ẹ bí. kí ló dé ó ti dé bọ̀ wá lẹ́tọ́ yọ lọ́kọ̀ọ́ lẹ́tọ́ máa gbé ẹ bí. kò sí tó ṣe mí gan-an kí ni ẹ bí mo lọ lọ́rùn bébè mi ni mi ṣé kí ni. la. Um, baba, you know ẹ. Ah, bàbá ẹ̀yin náà ni mo wá rí i. ṣé kò ṣòro. ẹ jẹ́ ká wọlé lọ. sórí ah, báyìí mo ti wà yìí ojú ń kán mi burúkú burúkú òde ẹwọ rè mú ń lọ n kò dẹ̀ fẹ́ pé dóhùn èmi náà máa retí ẹ̀ sọ tó máa Um. nípa kíní tẹ́ ṣe fún mi jọ́sìn sá ẹ wo repercussion ẹ ti wá pọ̀ jù báyìí sá èmi ò fẹ́ kí kí action ẹ yẹn pọ̀ tó bó ṣe pọ̀ tó yìí ẹ wo ọmọkùnrin yẹn ó ti fẹ́ máa ya wèrè díẹ̀díẹ̀ ẹ mú bàbá oyún tadẹ tiẹ̀ torí ẹ̀ ní pé kẹ́ bá wa so ilé ayé ẹ̀kọ́ síbì kan yẹn oyún yẹn ti bàjẹ́ báyìí èmi ò kó bóyá ká túlẹ̀. <laughs> Bímbọ́ láì kí n tàn ẹ́ èmi ò ṣoògùn ká o ń ṣoògùn ká o ṣùgbọ́n mo rí gbòmìnira rẹ bó ti gbónára ń jọ sí ni mo rí mo kàn mú nǹkan lé ẹ lọ́wọ́ ni kì í ṣe tòótọ́ ni òfò ni mo gbé lé ẹ lọ́wọ́. bàbá ẹ ń sọ pé nǹkan tí ẹ fún mi jọ yẹn kòròfo ni ẹ bá jẹ yẹn ni irọ́ kò sódodo nínú mo fún ẹ kò sódodo nínú ẹ rárá igbó náírà tí mo rí lára ẹ lẹ́kìn kan fi nǹkan tàn ẹ jẹ mo fi tàn ẹ jẹ ni o. ẹ bàbá mo kí ló wá ń ṣẹlẹ̀ sí i. ṣó ní ọ̀dọ̀ bàbá aláwọ̀ mi lẹ́yìn tó kúrò níbí. mi lóbi kankan bàbá ibi náà mo wà. òun ló mọ ibi tí òun nínú kú ni gbá o kí láà forí kò kú kan o èmi ò mọ kankan pa ẹ o <clears throat> n ṣoògùn ká o béèrè ládùúgbò béèrè mi á sọ mọ́ pé awo funfun lèmi ń ṣe o mi sì náwó ìkà rárá mi ṣàwó ká o àfi tó bá di lọ́sọ̀dọ̀ babaláwo mi nǹkó sọ o mi ṣojú ká o ah! ó dá yàtọ̀ wá. ìrókò ọkùnrin ló ń pèsè. sórí yorùbá rè pé ọmọ burúkú kò ṣeé lé fẹ́kùn pajẹ àti pé àǹtí èèrà pẹ̀nẹ́sẹ̀ bó bá fi ní pégi ṣáà máa torowé rẹ̀ báyìí ká máa yàn dànù àmọ́ ìyẹn àárín èmi àti ọmọ yìí wà ẹ̀kàn ẹ̀ àmọ́ sẹ́tù rẹ̀ bàbá túbọ̀ dé ọ̀dọ̀ wa lọ. ìrókò wàhálà ṣẹlẹ̀ o ó dẹ̀ gborí ṣé ó rọmọ yìí àjálù burúkú kan ó ń ṣẹlẹ̀ sí báyìí líbo máa kọ́kọ́ start báyìí ẹni tí ń rí jẹ hmm. kó ń rí mu. wọ́n ga yìí. ṣé arákùnrin ṣé kò gbọ́ yín. ó gbọ́ ṣé kò lè sọ. èyí ṣòdì ó lè sọ̀rọ̀. Ah, ah. ẹ jẹ́ kẹ́lẹ́ ẹ̀dẹ́ ó pẹ́ ẹ̀dẹ́ èmi ń bẹ́ẹ̀ sọ ẹni iná bá ń jó báyìí àwa la fẹ́ bomi pa ẹjọ́ òfẹ́nu ara ẹ̀ sọ̀rọ̀ arákùnrin mi lójúlójú báyìí láàwọ̀ lọ́rọ̀ ẹni kí ni ìṣẹ̀lẹ̀. bàbá gbogbo nǹkan tẹ̀ ń sọ látàárọ̀ ni mò ń gbọ́ àmọ́ ìṣòro tó wà nínú ayé mi ó ju bí bàbá ṣe ń sọ ẹ̀ lọ mo ti wá dààmú káàkiri ẹni tèmi fúnra ara mi mọ̀ tí mo mọ̀ wípé ó ṣe mí táyé mi fi rí bó ṣe rí a ti lọ sọ́dọ̀ ẹ̀ nítorí kó má bàa gbẹ́bẹ̀ wá ó yarí kanlẹ̀ ní kò ń kọ́. wo bí bẹ́yàn bá ti dé ọ̀dọ̀ ọrú tiwa yìí bí nǹkan kan bá ti ń ṣẹlẹ̀ tó bá gbóná girigiri yóò rọ̀ níbẹ̀ èèyàn bá dọ́dọ̀ ìmọ̀ ìrókò olúwere ẹni tẹ́ ẹ sọ̀rọ̀ ẹ̀ yìí ẹlẹ́ẹ̀lọ́ọ̀bẹ kọ̀ gbọ́. bẹ́ẹ̀ ni. ṣóun ló dáyé ni tí ó fi pọ́n ọ̀gbọ́. bàbá rí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àṣẹ sùúrù. ìyá mi ìyá mi kókó lò tí mímí ọ̀ mi ọ̀ kókó odò tí mi ọ̀ mi ọ̀ ẹ̀yin lẹ̀ ń rí gbogbo nǹkan ẹ̀yin lè ti pọnlá ọmọ abìfà gbúrúgbú ètí pọnlá ọmọ abìfà gbúrúgbú ìpọnbẹ ẹni wọ́n lọ bẹ̀ yìí ṣóhun ni. ẹ ti ṣe ń ṣe yan bí ọkà báyìí ẹ wo ẹ jẹ́ ń sọ kínní kan fún yín o bí n bá pé iná kan ń jó lórí omi ẹnikẹ́ni òrókò olúwerè kí n kó irú ẹ̀ wá fún yín. arákùnrin ẹni agbójú òkùnlé kò jẹ́ ni agba ẹni tẹ́ ẹ lọ rè báwọn tẹ́ ẹ lọ bẹ̀ tí ò gbọ́ òun kọ́ ìpọ́n bẹ̀ ìwọ àti ìyá mi lẹ́jọ́ rìn gbogbo ohun tó bá sì pamọ́ ìwọ ló ń fi hàn ẹ kí ni ìṣẹ̀lẹ̀ ìrókò ẹlẹ́dà ìyàwó bọ̀wálé òun ló ń dà láàmú sọ fún bọ̀wálé kó lọ pèyàwó ẹ̀ wá. ẹ arákùnrin ìyàwó rẹ ń kọ tẹjọ ń sùn tẹjọ ń jí. ìyàwó mi wà. èjìgbọ́jọ́ ah, ọmọ ajígbòòrùn obìnrin takuntakun ah, ajífọ̀rọ̀ ránṣẹ́ sílé dùà kábíyèsí rẹ o ibi tó o bá wà ẹ wo mọ́gàjì lójúlójú báyìí láàwọ lọ́rọ̀ ẹni ìwọ ni mo fẹ́ bá sọ̀rọ̀ àgbà fẹ́ bá gbà sọ̀rọ̀. that is why mo fi mú wá bí pé n bá ti débi <laughs> máa rọ̀nà. ṣé ẹ ríyàwó tí wọ́n jọ ń sùn tí wọ́n jọ ń jí gbogbo bẹ́ẹ̀ bá ti ṣe ṣe ni ọgbọ́n lẹ́ẹ̀dá ni ẹ ra rogbórogbó ni ẹ mú bẹ́ẹ̀ ti ṣe mú dọ́dọ̀ ìmọ̀ òkú tójú wa ò jọ ṣe mẹ́rin papọ̀ torí bójú bá kojú àlámọ́ ọ̀tọ̀ ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ mo wí fún yín. ìṣẹ́jú méjì wéré wẹ́wẹ́wẹ́. ó ṣùrí ó ní ṣiṣẹ́ o àṣẹ bàbá. inú mi dùn pé èmi ìrókò olúwéré mo pè ọ́ o sì jẹ́ mi <laughs> ẹ dénìkẹ́. bàbá. ọmọ oníyùn méje ọmọ àtẹ̀wọ́n rìn joyè ẹ̀yìn wo bí bàbá tó jókòó yìí bó o ló ṣe jẹ́ sí ọ tó o mọ̀. bẹ́ẹ̀ mọ́gàjì ni àwọn ló kù ní bàbá fún ọkọ mi. kò dà báwọn ó ṣoríire ẹni tó jókòó yìí bó ló ti ṣe jẹ́. adébọ̀wálé ọkọ mi. ẹ wo bí ìwọ dìde dọ̀bálẹ̀ fún dénìkẹ́. dọ̀bálẹ̀ bíi ti bá a. dọ̀bálẹ̀ fún. bàbá ẹ ẹ ẹ má jẹ́ kó dọ̀bálẹ̀ kí ló dé. kọ́mọ dọ̀bálẹ̀. kọ́mọ dọ̀bálẹ̀. ó dáa kò burú bó bá ní ọmọ dọ̀bálẹ̀ torí èmi tí mo pé kó dọ̀bálẹ̀ ó ní ohun tí mo rí àmọ́ ń gbọ́ pé ó mọ̀ ṣe bẹ́ẹ̀ yìí ń kọ̀kọ́ náà ọ̀rọ̀ fún ọ náà. dénìkì ọkọ rẹ ó dọ̀bálẹ̀ fún dídé kọ́ dọ̀bálẹ̀ fún. Ah, ah, ah, bàbá bàbá ìjọ ń dúró ọ̀nà ó kọ́ mi ni ẹ má jẹ́ kó dọ̀bálẹ̀ fún. bóyá ó lẹ́tọ̀ kọ́ dọ̀bálẹ̀ bí ò lẹ́tọ̀ mi ò lọ́mọ dénìkì mo fi bẹ̀rẹ̀ sí bí ọ́ léèrè àwọn ọ̀rọ̀ bíi mélòó kan nígbà tí nǹkan sì lọ́jọ́yìn fún ọkọ rẹ tí ò sí nǹkan kan tá ti jẹ àti mú le kókókó kí làwọn ìgbésẹ̀ tí wọ́n gan gbé pé kí nǹkan lè dá fọkọ rẹ. àwọn ìgbésẹ̀ tí mo gbé. oúnjẹ ó lè jogún. bọ̀ kí ẹlẹ́dàá má dojú kan mi bá mi jà ó ń jà ó ó lè jèpè lọ. ó ń jà ó ó lè jòkó lọ. ó ń jà ó ó lè jèpè lọ. adébọ̀wálé adébọ̀wálé kí ló dé kí ló ṣẹlẹ̀ tó pè mí nípa ìjàyà. ká máa wáṣẹ́ mi kiri báyìí o. iṣẹ́ mi ibi tí bá wò ah! iṣẹ́ tó ń ṣe yìí nǹkan kí ló ṣẹlẹ̀ sí. yẹ mo gbé dé dúró kí ló ṣe. Ah! kí ló ló ṣe. wọ́n máa lọ ti tó ìgbà díẹ̀ tí wọ́n ti fẹ́ dá àwọn òṣìṣẹ́ dúró wọ́n lówó tí àwọn san fún àwọn òṣìṣẹ́ àwọn ti pọ̀ jù mo wà lára àwọn twenty tí wọ́n dá dúró láàárọ̀ yìí. ọlọ́run ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún tó máa kí mi tẹ̀lé lọ síbẹ̀ kí n lọ bẹ̀ wọ́n pé á gbé bẹ̀. ó fẹ́ lọ bẹ̀ wọ́n ṣọmọ ọ̀gá tó fẹ́ lọ bẹ̀ Eh, pọ̀npọ̀n dúdú kí n mọ̀ ọ́ ṣíbí tí bá ti débẹ̀ abiyamọ làwọn náà tí mo kúnlẹ̀ mo má dẹ̀ ṣàlàyé fún pé ìwọ nìkan yìí náà ni ìwọ ló mú wálé fún wa kò sí ẹlòmíì àdèlóhùn kékeré kan tá à ń tún tọ́ lọ́wọ́ ẹ wọ́n gbé bẹ̀ mí. wo ṣó ní oògùn kankan ló lè bí paracetamol abóògùn ara ríro tèèyàn lè lò. mi ò ní yá nu jẹ́ ká débẹ̀ lọ́wọ́ débẹ̀ wà á lo kábíyèsí ọba òjò irú ẹlẹ́dàá má dúró dè lọ́nà. èyí ni mo bẹ̀rọ ẹni tó tó pe sóhun làwọn bẹ̀ sọ̀rọ̀ rẹ ni. ẹlẹ́dùn ah. àdàkùn má jẹ́ ẹgbẹ̀lẹ́ ẹlẹ́ ẹgbẹ̀lẹ́. o ò ní ṣubú dànù ṣé wọn kàn ṣàlọ déédéé <laughs> a ṣe ṣe lágbára lọ alpha. owó yẹn ò tí rẹ̀ dí sí. mi rọ kò sówó lẹ̀ ṣé o mọ̀ wípé èmi ni mo jẹ̀bi nígbà tí mo fẹ́ wá sí gbèsè tèmi kan ti rẹ́rìn bọ́ tí wọ́n náà ń bá mi rẹ́rìn ṣùgbọ́n ẹ̀wọ̀n olè ní sọ́kọ́sọ̀wọ́ lẹ̀ fún ǹjẹ́ wọ́n ti yí oṣù tó jẹ ṣá. oṣù méje kí tí wàá dúró de ìparí oṣù kó de oṣù mẹ́jọ àbí. dádì ẹ̀jọ̀ ìjọba ọ̀lọ́ ẹ má bínú tó bá ti di next month lágbára ọlọ́run ẹ wá bí ẹ wá gbà. ṣé o rò pé wẹ́rẹ̀ lèmi àbí o jẹ́wọ́ kí n tó ní sùúrù di parí oṣù ìbọ̀lẹ̀ ti rọ́gbẹ́ ti ṣe rú ẹ̀ torí mo ti ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo ti ń bẹ́ẹ̀ rẹ́rìn àbí inú ẹ̀ wá ń dùn àbí màá gbọ́ òfin kí tó kò mí. ó dé ẹ má bínú ẹbí mi náà kọ ẹbí mi ọkọ mi ò níṣẹ́ lọ́wọ́ ni déédéé owó tí mò ń pa ń bì báyìí ká tó sanwó ilé ká tó sanwó ná ká tó sanwó ọmọ skul kó tí mò ń fowó tí mò ń pa ń bì báyìí ṣe nìyẹn. kí lẹ́jọ́ tèmi pẹ̀lú yẹn kákọ́ bá ní kókó sẹ́jẹ́ tó gbàdo ni nígbà tó kọ olówó tó lè san ilé tó yẹ wọ́n lọ sanwó ilé kí ló tó kọ́ lẹ̀ abọ́mọ̀ pé pé ló má gbọ́ mi o for the fact pé mo tiẹ̀ ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ owó tó jẹ mí lówó mo ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó wà lórí ìdúró olè kúnlẹ̀ ìyá sẹ́mọ́rí mi gbóná kéwàá jẹ gbèsè kó máa bá mi sọ̀rọ̀ lórí ìdúró. mi ò gbàgbà lọ́wọ́ ọlọ́run kí n má kúnlẹ̀ tí màá ní ọlọ́run jọ ọlọ́run ìwòran o tún kúnlẹ̀ o tún lè rawọ́ o rawọ́ ọmọ pé mi lọ lọ́run ẹ. mo ti ra. èmi tó jẹ lọ́wọ́ ọmọ pé mi lọ lọ́run ẹ báyìí. bí mo ti rá dàdí mo rúra mo rà. máa gba owó mi. sórí wọn ọbẹ ẹjọ tí mò ń bẹ ètò ìtorí pé ojú ọmọ dáadáa ni tẹ́kí n bá débì nsìn wàá rí kó fún mi small stout màá wá gé yẹn if not mi ò lè rẹ̀ tó tí mo bẹ́ẹ̀ tó ọlọ́ọ̀mọ dáadáa tó jẹ́ ẹ̀ gangan náà mo wá fẹ́ wò mẹ́la pé ìwọ̀nba tó kù nínú ṣọ́ọ̀bù ẹ̀ ilé tèmi ń gbé jẹ́ kí n fún ẹ̀bì kan wájú bẹ̀ lọ́fẹ̀ẹ́ kó o kọ káńtà síbẹ̀ kó máa pàtẹ́ ń bẹ̀ torí èmi ti gba owó ṣọ́ọ̀bù lọ́wọ́ ọmọ yíbò ó dẹ̀ sanwó ọdún márùn fún mi. dadi ah, dadi ọjà tó wà nù ṣọ́ọ̀bù mi pọ̀ ju kí n kópa kó síwájú ta lọ ó pọ̀ ju kò ní gbà. ìgbéraga yan ẹlẹ́nu ọjà tó wà wájú ṣọ́ọ̀bù tiẹ̀ ju kó sínú káńtà lọ bí irú yìí ṣe máa ń ṣe nìyẹn tẹ́wọ́n ní bọ̀dá mi ẹjọ́ ẹ fún mi lọ́wọ́ mi ò tí ì jẹ tẹ́ máa lọ ra fóònù kámẹ́rà fóònù tẹ́wọ́n máa lò tẹ́ntẹ́ tọrọ owó lọ́wọ́ ẹ̀gbọ́n òní ní nǹkan kan irú yẹn a máa lò bàtà twenty thousand twenty five thousand ẹ̀ńtẹ́ tọrọ owó lọ́wọ́ ẹ̀ máa lọ àǹkàrà ìwọ ní ṣọ́ọ̀bù tiẹ̀ ti ju kó káńtà pàtẹ́lọ́ àbí nígbà ṣúkúdì bá débí lọ́la kó sọ fún bẹ́ẹ̀ pé ìwọ ló ní bíi màá sọ fún pàtì property tó wà nù ẹ̀ àti ṣọ́ọ̀bù ni mo fi rẹ́ǹtì fún kó máa kó lọ. ah dadi ẹ má and at your own risk ni mo kú jẹ́rìí pẹ̀lẹ́ ọ̀gá ẹ kú rìn èè ṣé o fẹ́ wálé mọ́ ni. nígbà tó jẹ́ pé òun lọkọ mi wà tí business mi náà dẹ̀ wà lọ́hùn kí ni mo fẹ́ wá ṣe tí kì bá ṣe pa ní program gan ni mi àtọkọ mi wo mi ò ní wálé. Ah, ẹ̀yin èrò kàlàbà mo mọ̀ pé wọn náà ti gbédè wọn sìn wọn náà ti máa sọ pákínpọ̀n pọ̀npọ̀n. kí lo rò <laughs> mo ti gbédè wọn gidi gan-an ni <laughs> ìgbà tí mo jẹ èdè ṣọ́ọ̀bù ẹ̀ mo kọ́kọ́ lọ bí mo ṣe débẹ̀ wọ́n ló sì ń bẹ́ẹ̀ mọ́ ah! mo lọ́rọ̀ mi ti jẹun sókè nìyẹn o pé kí wọ́n wọ ẹ̀ lé wa lè júwe ṣọ́ọ̀bù ẹ̀ sí fún mi. ẹ ṣọ́ọ̀bù mi ibi náà ni ṣọ́ọ̀bù mi. kí lẹ̀ ń tà. ọ̀rẹ́ mi hmm, ìgbà tó sì ń lé nǹkan ti ṣẹlẹ̀ wẹ́rẹ́ ti run eléérú ti sun hmm. ògì látìgbà ti dá ọkọ mi dúró níbi iṣẹ́ nǹkan lọ déédéé mọ́ gbogbo owó tá a pa ní ṣọ́ọ̀bù àánú tán ni a fi jẹun tán ni wọ́ ọ̀rẹ́ mi wọ́n lé mi kúrò ní ṣọ́ọ̀bù gbẹ̀yìn ni nígbà tá a rówó sùn sórí nílé tá a wà yìí gan ọpẹ́lọpẹ́ àwọn iṣẹ́ tá a ti ṣe sílẹ̀ àwọn là ń jẹ àti wípé alára kò mọ̀ ni wá ní gbogbo nǹkan tó ń rí wo ọ̀rẹ́ mi n kò fara rọ o n kò fara rọ. ó ga ọ ṣùgbọ́n wọ́n gẹ́gẹ́ bí obìnrin kí làwọn ìgbésẹ̀ tó ti gbé. ìgbésẹ̀ ṣé ìgbésẹ̀ kan tó wà téèyàn tó máa gbé ni mi ò mọ kankan mi ìgbé ìgbésẹ̀ kankan lẹ́yìn kí n jí kí n gbàdúrà pé kọ́lọ́run dágbà rere padà fún wa ó tàn ṣé o mọ̀ pé tọ́rọ̀ bá ti rí báyìí ó ní àwọn nǹkan kan tó yẹ kéèyàn ṣe bí kíni. olùṣègùn olùṣègùn ní bàbá ní bàbá o olùṣègùn olùṣègùn ní ọmọ lọmọ rẹ olùṣègùn ní ẹ̀mí mímọ́ olùṣègùn ní mẹ́ta lọ́kan ní orúkọ jésù àmín ní agbára ẹ̀jẹ̀ ti jésù àmín olúwa ọlọ́run àgbà láyérayé olúwa gbàdúrà fún àwọn ọmọ rẹ àmín jésù ìránṣẹ́ rẹ rẹ olúwa gbàdúrà fún àmín olúwa ọba tí ń ṣẹ́gun olúwa ṣẹ́gun fún gbọ́ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kó rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù òkè hallelujah. hallelujah. hallelujah. hallelujah. hallelujah. ẹ̀yin olúwa lógo. ah ọlọ́run yes yes ọlọ́run ni ẹ jókòó ẹ jókòó yé ọlọ́run àríkẹ́ ah péjú. sá. o ti mọ̀ mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé one and only àjídára ni mi ò sọ̀rọ̀ kan ká sọ pé báyìí ló ṣe rí kó má rí bẹ́ẹ̀ rí péjú dá ní mo ti mọ ọ̀rẹ́ ẹ̀ yìí kó tó di pé ó fẹ́ ọkọ ẹ̀ yẹn ni mi ò nígbà kó fẹ́ yes torí pé ńgbà tí ọkọ ẹ̀ yìí ti wà ní kékeré ló ti lógun òdílé nígbà yẹn ni àwọn ayé àwọn ẹni bíi àwọn ẹni ìkà tí wọ́n ti rọ́jọ́ ọ̀la ni wọ́n ti yí gbogbo àtòkù náà ti yí lọlẹ̀ náà ti yí pa ẹ kò lè ní láàrin kò lè jẹ́ èèyàn rárá ṣùgbọ́n péjú gẹ́gẹ́ bí ọmọ tó dáa sí mi torí pé ọmọ ò gbọ́dọ̀ béèrè nǹkan lọ́wọ́ bàbá ẹ̀ kó má rí gbà ọ̀nà àbáyọ wà ṣó mọ̀ wípé téèyàn bá fẹ́ yáwó ní báǹkì wọ́n máa ń béèrè kólátẹ́rà kólátẹ́rà iṣẹ́ yẹn ni wípé tí ò bá ì tí ì bímọ rárá rí kò lè bí o àmọ́ tó bá ti bímọ tẹ́lẹ̀ á jẹ́ pé kò lè bí sí mọ́ ni. ṣé wàá lè ṣe. pásítọ̀ ló dẹ̀ pé ẹ pásítọ̀ ló náà. o ò dẹ̀ rò wípé àdángbọ́n ṣẹ́ṣó ni ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. oṣó oṣó bíi ti báwo ṣé pásítọ̀ tó ń ṣẹ́ṣó ni. àìmọye oríṣiríṣi ọ̀nà ló wà tí a ti gbọ́ tí wọ́n ti ń ṣẹ́ṣó kò dẹ̀ sẹ́ni tí ò lè ṣe fún yàn jẹ́ ká kíyèsí ara o. wọ́n my dear oṣó kọ́ nílé yìí o wọ́n ní àwọn ọ̀tá ti yí àtùpà ọ̀la wa lọ sísàlẹ̀ àwọn dẹ̀ wọ́n fẹ́ yí àtùpà ọ̀la wa sókè àbí wo mi ṣe very good ọ̀rọ̀ tèmi náà ń sọ fáǹfààní àwa méjèèjì ni àbí nígbà tí èèyàn bá lọ ṣe oògùn oṣó ṣiṣẹ́ nítorí pé a fẹ́ lówó lọ́wọ́ ń sìn wọ́n wá sọ pé a ò ní bímọ mọ́ àìmọye ìdílé ló wà ìdílé mi wà tó jẹ́ pé ọmọ mẹ́rin ni wọ́n bí ọjọ́ kan ṣoṣo ni gbogbo àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin kọ kí ni ká wá bọ́ lọ́n sọ nígbà táwọn àti mọ̀pá lè bímọ mọ́ ọlọ́run ní jáde bí. àmín àmín ìwọ náà ti sọ mọ àbúrò níyà lọ́dọ̀ tiwa lágbára ọlọ́run bó tilẹ̀ wo kéré kò ní dọ́dọ̀ tiwa àbí kí láǹfààní ọmọ tá a bí jọ tá a rówó fi tọ́ wọn ṣóra ẹyọkan tá a bí yìí àdìrú àdìgbà àdàgbàlagbà tó jẹ́ pé òun ló máa da yẹn pẹ̀lú wa lójú nígbà tá a bá kú jọ dúró lóhùn. ṣó ti rò dáadáa kó tó sọ́ṣà. mo ti rò ó mo ti rò dáadáa kí n tó wá sọ fún òun náà. no problem tó bá ti rò. o ṣe ọkọ mi o ṣe olówó. jésù wà lọ́jọ́ lọ́jọ́ lọ́wọ́ ìrìn àyè wa àti èsì tí kò lọ́jọ́ lọ́jọ́ gbogbo rẹ̀ àti pa ọ̀run lọ́jọ́ lọ́jọ́ kẹrẹkẹrẹkẹrẹ wùlà. olúwa dá padà. Ah! ọ̀làjà lọ́jà káàbì ọ̀làjà káàbì ọ̀làjà lọ́jà tuntun wà mí. gbogbo ayé èyí tó bá ti kó lọ èyí tẹ́ ibi ti kó lọ èyí tẹ́ kùsù ti kó lọ bàbá olúwa dá padà dá padà. jésù olúwa wa àmín jésù jésù olúwa wa àmín jésù olúwa wa àmín mọ̀ pé àtùpà ọ̀la tọ́ta ti fẹ́ pa. ẹ̀rí ọlọ́lá bá wa tàtùpà. àtùpà ọ̀la yìí tọ́ta tí gbọ́. ẹ̀rí ọlọ́lá bá wa tàtùpà wa. àtùpà ọ̀la yìí tọ́ta tí gbọ́ yóò bá. ẹ̀rí ọlọ́lá bá wa tàtùpà wa. ẹ̀rí ọlọ́lá bá wa tàtùpà wa. ẹ̀rí ọlọ́lá bá wa tàtùpà wa. ẹ̀rí ọlọ́lá bá wa tàtùpà wa ojú ọ̀nà tí mo ti mú yín wá yìí ṣé rí bó ṣe lọ yìí bẹ́ẹ̀ ni eré ayọ̀ yẹn á lọ títí tí kò ní lópin. àmín. mo tọwọ́ ẹ̀ wá kò lè kú o bóyá ṣé kinní tó wà lọ́wọ́ fìràrí ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kò dànù má wo bẹ́ẹ̀ o. yes kẹ àwọn bàbá wọ́n ní epo òun nìrọ̀jú ọbẹ̀ kì í ṣọ̀fọ̀ ọ̀fọ̀ kọ́ òwe ilẹ̀ Yorùbá gidi ni torí pé tí ọbẹ̀ kan bá ní ata tó ń ta lẹ́nu wù tá a bá bu epo sí àtànú rẹ̀ yóò lọlẹ̀ ṣí i ẹ̀ẹ̀mẹ́ta eh, làgbo kàn báwọn bàbá ti wí nìyẹn ṣó rántí pé nǹkan oṣù rẹ ló wà níbí gbé wa gbé wa wa eh, ẹ wá gbọ́ o ẹ jẹ́ kémi fún yín ní garanti kan ṣé ẹ mọ̀ pé tá a bá ra ọjà wọ́n máa ń fún wa ní garanti èmi náà fẹ́ fún yín ní garanti kan lónìí wípé tó bá pé oṣù mẹ́ta sóní tá a ṣiṣẹ́ yìí tí wọ́n gbà fún wa láti ṣiṣẹ́ yìí tí ọmọkùnrin yóò bá rí àyípadà sí dáradára nínú ayé ẹ̀ tó o bá rí tó o bá rí wípé ọlọ́run ajídára ti mú àyípadà rere bá ìgbésí ayé ẹ̀ ṣó o gbọ́ wá fi ìka èké wá fi rẹ́ẹ̀dì nígbà ẹ̀. lóòótọ́ ah alàgbà tó bá di oṣù mẹ́ta léèní bẹ́ẹ̀ ṣe sọ yẹn tí yàtọ̀ ti wà nínú ayé mi tí mi ò tọrọ jẹ mọ́ ẹ̀yin náà gbà pé ṣoore fèèyàn kan. ọgbẹ́ àtùpà ọ̀la yìí tọ́ta ti fẹ́ pa. ẹ̀yin ọlọ́lá bá wa tàkù. àtùpà ọ̀la yìí tọ́ta ti fẹ́ pa. ẹ̀yin ọlọ́lá bá wa tàkù. oúnjẹ ó lè jogun lọ oúnjẹ ó ló wá special ní eléyìí sìn tó ń tàdí mẹ́yìn káàkiri. ó bẹ̀rẹ̀ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ní kí ló special ló kí ní ìyẹn o ah! ṣe ní àìsílẹ ní wàá sí ìpínlẹ̀ ọdà àwọn boys dúró ibẹ̀ ṣe dálẹ̀ fún wọn. Ah! Ah! wo bí wo bí wo ẹ wo bí àwọn boys ti ṣe tiwọn last week tí wọn náà bá ní dress, láti ṣe tiẹ̀ anything tó bá ti need wọ́n sọ fún mi máa fún ẹ. Eh, kò sí problem ṣe gbé ẹ wá pọ̀ ní agbára ọlọ́run ọlá yín tó ti ń lọ sókè kò wálẹ̀ mọ́ láéláé ọlá títí yín làá fi tọrọ ládùúgbò yìí ẹ mọ yé oṣù mélòó ni ẹ fi sáré gbélé ìjókòó ẹ mo pẹ́ tẹ́tú sílé ilé túra ilé yìí ẹ̀gbọ́n à mí ìtúlẹ̀ lẹ́yìn ẹ kàn sọ bẹ́ẹ̀ ni agbára ọlọ́run ẹ̀mí lọ́lẹ̀. àmín ọlọ́run ni kí a fi ọlá fún òun ló máa ń yí ìgbésí ayé ẹ̀dá padà láàrin ìṣẹ́jú kan ọlọ́run àṣetì gbogbo wa ọ̀rọ̀ kan wà tí mo wá fẹ́ sọ fún mi. ṣẹ́ni ẹ̀rù kọ́kọ́ ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ pé yẹ kí n ti gbé sí létí àmọ́ tí ẹ̀rù tán ni tí ẹ̀rù ò tí gbọ́n pa ẹ̀ ṣẹ́ni ẹ̀ àwọn àna mi ìyàwó mi tó bí ẹ̀ wọ́n fẹ́ kí n wá rí wọn sómi tí fún wọn ń déètì èmi àtàwọn boys wa lájọ ń lọ. ṣèdẹ́tì bàbá kò tí níyàwó. Ah, Basira ẹ <laughs> eh, mọ̀ Basira ah. èmi àti Basira ni àmọ́ ọkọ tó ṣẹlẹ̀ gan tí bá fẹ́ yọ síbẹ̀ ìfẹ́ kan rí mi káwọn ẹbí ẹ̀ mọ̀ wípé mi náà léèyàn kò yé sìn nǹkan tó wà lójú mi tẹ́lẹ̀ mi mọ̀ bí ṣe máa sọ fún yín pé à ah, bàbá ml yóò ẹ jẹ́ kí n rọra máa mọ̀ bí ṣe kàn ẹ mọ̀ kákan rà gbé lọ́jọ́ yẹn but nísìnyí tẹ́tí wà rárá exos kékeré yìí mi bó ṣe máa rí ti bá ní pé kí n tọrọ lọ́wọ́ yín bí akẹ́kọ̀ọ́ ẹjọ́ for that day yẹn kan kí n kàn rọra gbé mọ́tò yẹn débẹ̀ ìjọ yẹn a ò dẹ̀ ní pọ̀ nú ẹ̀ kò yẹ yín èmi ò kánà mi ò bá má gbé mọ́tò lọ tàbí nǹkan kan ò but àwọn ọ̀rẹ́ mi tí mo ti tẹ̀lé lọ sọ́dọ̀ àwọn àna wọn lóríṣiríṣi gbogbo àwọn ọ̀rẹ́ mi ló ti jẹ́ lọ́n dẹ̀ ti ra mọ́tò èmi ò dẹ̀ ti rà kò yẹ yín sìn kọ́ dẹ̀ máa lọ downgrade yàn ò yẹ kọ́kọ́ lọ́rọ̀ bẹ́ẹ̀. wàá ọmọ reason ti máa fi ṣe fífọ̀ ìfún ẹ nítorí pé kò sí ìgbà tí mo pè é tó jẹ̀bẹ̀ ló àwọn rẹ̀ sọ pé ìjọba forí bíbẹ̀ ṣe kò sí kan tó mú yẹ àwọn lè tó lẹ̀ fún mi lọ́tọ̀ kó tó tó ti yẹ ń sìn àgbà àgbà máa ṣe fún ẹ àmọ́ mo fẹ́ advice fún kẹ̀kẹ́ kan eh, àwọn ọ̀rẹ́ ẹ ti jẹ́ àwọn ọ̀rẹ́ ẹ ti jẹ́ àwọn ọ̀rẹ́ ẹ ti jẹ́ kò bẹ́tà kó dúró de àsìkò ẹ. Ah! ẹ gbàgbé pàtàkì àsìkò ti dé tán àyẹn fọ ah, gbogbo yẹn máa tó jọjú ń sìn ebi gan oṣù ní owó lóru ah, lóru browsing ni bàbá. browse ah! Ah! kí ló ń wá kiri lọ́sàn-án lóru. ẹ máa rọ ya máa sọ yẹn níta. Ah! wà á máa hùwà kan tó dangerous o òun tá à ń gbọ́ káàkiri máa hùwà tó dangerous o o gbọ́ mo rí ẹni shop tí bọ̀dẹ̀ ṣí boutique yẹn mo rò pé bẹ́ẹ̀ ló ti ń ta nǹkan ni. ẹ̀mí kan máa ń lọ sí wọn bẹ̀lẹ̀ ọ̀kan náà máa ń lọ máa ń bọ̀ eh. <laughs> ẹ̀gbọ́n. ok ok well mọ́tò yìí tó bá jẹ́ kó o lo ní trust me a day to ìgbà tó fẹ́ ṣe pàtí ẹ̀wájú. Ah! Ah! èmi ò ẹ̀gbọ́n ọkọ láti ti ọkọ tí ní òun láàfin ní ládùúgbò yìí ayé ọkọ yóò dẹ̀ ní bàjẹ́ lágbára Ọlọ́run ẹ mọ̀ mi ah! gbà mí láyè kí n máa gbé lọ. come on stop it flashing people let my phone bá mi tó dájú jẹ. Adésínà. ah wà wà wà wà wà ìfìlẹ̀ ọmọ kékeré iṣó ti sí. Oh, um, junior bobi um, èmi ò lè bá mọ́tò dádì ẹ jẹ́ torí ẹ tó bá fẹ́ bá mọ́tò dádì ẹ jẹ́ ọlọ́run àbáyé yàn jẹ́ ẹni tó bá sọ wípé bíi tí ilé ọlá ti wà tí gbogbo nǹkan dùn ó wá fẹ́ kó máa kan ayé ẹ̀ máa kan ni ẹni tó bá sọ wípé kí mọ́tò bá dádì ẹ bàjẹ́ sẹ́ ayé tí onítọ̀ máa bàjẹ́ ni. ẹ ẹ sáà mi. gobi ẹni tó bá sọ pé kí ayé dádì ẹ kan ayé ẹ máa kọ ni ó gbọ́ ẹ wo ẹ̀gbọ́n tó kàn sí ni pé kẹmú kọ́kọ́rọ́ wa ẹ jẹ́ kí n sáré gbọ́ iṣẹ́ ọkọ̀ ìwò. Ah! Ah! ṣẹ̀gẹ́tì máa ti gbọ́ iṣẹ́ ọkọ̀ ìwò tó bá di wípé mo jáde ìwọ ló máa wà mí jáde lọ. <laughs> ìwọ ló máa ẹwẹ lọ wá kọ́kọ́rọ́ mọ́tò ilé kó lọ fọ fún mi mo máa jáde láìpẹ́ yìí sí ṣẹ̀gẹ́tì ah, wọ́n ní. Oh ó ṣoríire hmm. ọ̀rọ̀ ṣe wà ń bọ̀ hmm. dénìkẹ́ njó lè rántí ọjọ́ kan tí ọkọ rẹ ṣeun tí ó dùn ọ́ jù. ọjọ́ tí Bọ̀wálé ṣe nǹkan tó dùn mí jù. Yes, sir. Yes, sir. Ah, no problem, sir. <laughs> okay, sir. Wow. Ah, ní fi bẹ́ẹ̀ ni time púpọ̀ mọ́ nìyẹn. dáadáa lè ṣe òun dẹ̀ náà ti wá ń pè yín sí yẹn ọ̀rọ̀ kékeré tí mo ní buying so? Oh, yín sọ. ọ̀ wò wò wò wò ń sọ bẹ́ẹ̀ lóòótọ́ bọ̀ ṣé kò to come ẹ kò pọ̀ àwọn ẹ̀yin ẹni ká má máa sọ̀rọ̀ tá a bá ń jẹun. Hmm, lóòótọ́ yìí bọ̀ torí pé mi mo fẹ́ béèrè owó kékeré kan lọ́wọ́ yín ni bóyá ẹ máa yá mi owó tẹ fẹ́ yá mi yìí kò rí lè pọ̀ púpọ̀ mo fẹ́ fi mọ́ owó ọjà díẹ̀ tó wà lọ́wọ́ mi kí n fi rajà tí mo lè mọ̀ pé tí n bá ra ọjà yẹn dé àwọn kọ́sọ́mà tiẹ̀ ti dúró dè mí wọ́n fẹ́ ra ọjà yẹn lọ́wọ́ mi tí mo mọ̀ pé máa dẹ́ make a lot lórí ẹ̀ ẹ̀ nínú géèmù tí máa make lórí ẹ̀ yẹn at least tẹ́yìn náà bá yá mi ní bóyá bíi two hundred fifty thousand naira màá fi lè ra ọkọ̀ kékeré kan tí màá máa gbé káàkiri tí mi nílé máa disturb driver pé kó gbé mi lo ṣọ́ọ̀bù lẹ́nu kó gbé mi lo sí ọjà lọ́la at least màá máa gbéra mi káàkiri ìyẹn ni kí n sọ fún mi. jọ mo fẹ́ béèrè question kan lọ́wọ́ ẹ̀ kí ló rò ó máa ń fà á tírú àwọn obìnrin bíi tiẹ̀ báyìí ti rí ilé ayọ̀ ilé ìdùnnú kan tó ń dùn tí wọ́n jókòó síbẹ̀ tó jẹ́ pé compulsory kíní kan kàn lé wọn dìde kúrò níbi ayọ̀ yẹn á lé wọn síbi ìbànújẹ́ tí wọ́n fẹ́ wà gangan. ee ee má dá àwọn question yẹn mọ́ má bẹ dáhùn ẹ̀ ohun tèmi rí tó jẹ́ problem yín gangan èṣù ni èṣù yẹn dẹ̀ máa ń dúró tì yín láti lé yín wá ni kọ̀ǹpọ́sítì á fẹ́ sọ pé dọ́dọ́dọ́dọ́dọ́dọ́ kẹ́ ẹ má jókòó di ẹrù yín olú máa fẹ́ lé yín kúrò ńbẹ̀ kí wàá ní tiẹ̀ jọ sọ fún mi kí ló fà á tó fi fẹ́ jẹ́ kéṣù yẹn lé ẹ kúrò níbí àbí kí ló fa gbogbo ọ̀rọ̀ rádaràda tó ń sọ fún mi torí ọlọ́run ó ti tó bí ọ̀sẹ̀ kan sìn tí mo ti rí tó ti ń yí àwọn ìwà kan bá kan béèrè ọ̀rọ̀ bákan ṣe bákan sọ̀rọ̀ ẹ ti ń yàtọ̀ kò yé mi kí n fún ẹ lówó kó fi ra mọ́tò sọ fún mi dírẹ́fà tí mo dìídì yàn wípé kó máa gbé ẹ káàkiri ó ń gbé ẹ lọ síbi iṣẹ́ ó ń gbé ẹ lọ síbi tó bá lọ kò sí tó tó délé tí mo béèrè lọ́wọ́ ẹ pé ibo ló gbé ẹ lọ no kí wàá lóko kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ń sì wá ní kí n yẹ ẹ lówó òfin ilẹ̀ kan tó fẹ́ rà tó bá parí ilẹ̀ yẹn wà wá bá mi dáàdi ṣínà ẹjọ́ ilé mi tí mo parí yẹn ni mo ní kí n dọ́gbọ́n sọ fún yín pé kẹ́ ẹ jẹ́ kémi náà kó lọ bẹ̀ kí n lọ máa gbé àbí ó fẹ́ dọkọ mọ́ mi lọ́wọ́ ó fẹ́ gbọ́ mi ò rẹ́dì láti fún ẹ ní ẹni owó kankan for now mọ́tò tó gbé ẹ lọ síbi iṣẹ́ yẹn tí o bá mọ̀ pé o fẹ́ kó gbé ẹ e lọ sí ṣọ́ọ̀bù wọn no problem bó bá ṣe wọn kó máa débẹ̀. ṣé torí pé mo bèrè owó lọ́wọ́ yín lè ṣe sọ̀rọ̀ bàǹtàbàǹtà báyìí sí mi tí ẹ̀dẹ̀ mọ̀ pé mo níṣẹ́ mi lọ́wọ́ wípé obìnrin bí ọkùnrin gangan lèmi náà. mo ti gbọ́ mo ti gbọ́ mo ń gbọ́ mo ń gbọ́ ẹ̀. tí bá wá béèrè owó lọ́wọ́ ẹ̀yin o ṣé mi wọ́ọ̀tì nǹkan tó jù bẹ́ẹ̀ lọ lọ́wọ́ yín. very good ohun tí mo ti ń fẹ́ kó sọ tipẹ́tipẹ́ ló sọ yẹn mo sọ bẹ́ẹ̀ náà pé èṣù kan máa ń wà lẹ́yìn yín tó máa ń tì yín tó máa fẹ́ lé yín jáde by all means ó ti wà lẹ́yìn ẹ̀ so ó rò pé ọ̀dọ̀ pásítọ̀ rádaràda tó mú mi lọ òun ló sọ mí dàbí mo ṣe dà yín mo mà dúpẹ́ lọ́wọ́ ẹ ọlọ́run tó fi ìjẹ́ mi síbi tó nira ò bá jẹ́ pé ọlọ́run fi ìjẹ́ mi síbi tó nira tó jẹ́ pé irú wọ yìí òun ló wá believe tàbí tó tiẹ̀ jẹ́ pé wọ́n gangan ló gbé mi débi tí mo dé yìí ṣé bí mo ṣe wọ́n máa ṣe ló ṣe é ṣe yẹn òun sì règùn lé mi lórí lórí nǹkan tí o mọ̀ ṣé o mọ̀ pé pásítọ̀ ẹ sọ fún mi pé lẹ́yìn oṣù mẹ́ta òun nìkan máa tó change fún mi but after twenty one days twenty one days tá a kúrò ní ọ̀dọ̀ pásítọ̀ ẹni ayé mi bẹ̀rẹ̀ sí ní dára ni mo di gbogbo nǹkan tí mo dà yìí ní tí ó dífá fún pé ẹlẹ́dàá mi oríire tí mo yàn wá láti ọ̀run ó ti ní time ti máa ṣe oríire yẹn tí ò ní any attachment kankan sí láti fi ṣe mi now ìyẹn ni wọ́n wá gùn lé lórí tó ronú ayé kí wọ́n náà jókòó kí wọ́n àti pásítọ̀ ẹjọ́ lọ jókòó síbi kankan máa sunkún ìyẹn ti wà lẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ o ti sọ mo dẹ̀ ti gbé sẹ́gbẹ̀ẹ́ kan and now listen èṣù tó fẹ́ tiẹ̀ yẹn o ti rẹ́dí àti tiẹ̀ tó bá mọ̀ ẹ́ pé o ní time láti lò nínú ilé mi fún wọn gbà tó máa fi lò yẹn mi ò fẹ́ gbọ́ ọ̀rọ̀ rádaràda tó jábọ́ lẹ́nu ẹ̀ or else wàá rí nǹkan tẹ́mi náà wá ṣe mọ́tò tó ń gbé ẹ jáde lọ ní every time tí mo fi tiẹ̀ monday and wednesday ó ní mo fẹ́ kó máa gbé ẹ e lọ gbogbo ọjọ́ tó kù bó bá ṣe wọ̀nyẹn kó ṣe dé ṣọ́ọ̀bù tí o bá tẹ́ ẹ lọ́rùn lọ́wọ́ àkọ́tọ̀ máa ṣe àmọ́ mọ́tò tó ní mo fẹ́ ra èmi olówó tí mo fẹ́ fẹ́ ra mọ́tò kankan o nítorí owó tọ́lọ́run fún mi ni kì í ṣe owó ọ̀dọ̀ pásítọ̀ o ti gbọ́ kì í ṣe owó ríṣùà tó ní kí n wá lọ ṣe oògùn owó mi ò ṣe ọlọ́run ṣe ó ṣe orí owó ẹ̀ fún mi lọ́tọ̀ ni ah! tó bá jẹ́ pọ́wọ́ ẹ̀ náà ni mo ti gbowó kó jẹ́ bàbá ẹ̀ lónìí gbogbo owó tí mo ní yìí bí wàá ṣe dúró lé mi lórí nìyẹn wàá sọ mí díyàwó ìwà àdọkọ kò ní sí àyè fún mi láti mí wọn tí n bá tiẹ̀ sọ̀rọ̀ obìnrin ó máa mú ọpọlọ ọpọlọ ọpọlọ èyí tó fẹ́ ṣoríire nílé ọkọ ẹ̀ á mọ̀nà tó máa fi gbélẹ̀ ní kò ní ṣe wọ́n máa sí rego sọlọ sọbọ owó ti gbẹ lọ mọ owó ti gbẹ lọ kí ló wọ́t kí ni lẹ́vù ẹ̀ gan ah irú èèyàn ló wà o irú ọlọ́run la rírí ọlọ́run náà ló dẹ̀ wà nínú ayé mi báyìí tí ò kúrò mẹ́. kójọpọ̀ dáa ni àti ẹ Ẹlé. Àì ti dé ṣọ́ọ̀bù mi. Èyà um, mo sáré wá ṣerun mi ni. Ṣé máa dúró dè mí àbí báwo ni? Ah, ok, ẹ máa ma yín bẹ̀ ń sìn. All right, ok. Ah, madam, eni kó máa ti dúró dè mí ní ṣọ́ọ̀bù. Wàhálà máa ṣe báyìí. Ẹ rí i pé mo ti ń yà ẹ má bínú ẹ jù. Àǹtí Bukky, ẹ gbà káàsì kó o dẹ kí n má parọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o. ẹ má bínú ẹ má bínú. kí ló dé tí mi rí ẹ lánàá. ẹnìkan ló surprise mi lánàá. boyfriend mi bọ̀ wálé tí mo meet ní last month. ẹ sọ bẹ́ẹ̀. ẹ wò. kí ni. mọ́tò tuntun mọ́tò yẹn ti le jù. ẹ̀ẹ́. òun gan ni mo gbé wá akọ̀ ń jayé kiri lánàá akọ̀ ń wọ ẹ káàkiri alọ jẹun jẹ gbogbo ayé. ṣé o mọ̀ pé yẹn ò ṣojú mi ọ̀hún àwẹ̀ tèmi gangan fún mi. sílẹ̀ náà mo ṣe ní kí wọ́n wá bá yín. àǹtí ẹ máa wẹ̀ fáwa náà. kò sí problem. ẹ̀yà ẹ̀lẹ́kọ̀ọ́rẹ́ náà. ẹ ṣe máa. owó kan tẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ mo ò mẹ́ni yẹn tó dẹ̀ dábẹ́. ẹ mọ̀ ẹ mi tẹ̀lé birthday party mi ni. mo ti lọ tán kó tó dé. kò sí problem ẹ wò picture ẹ wà ń bí báyìí ò mú rìn ni. Ah, mi ṣe ní mú rìn. Hmm. ẹ wò. irọ́ ni. kí ni. ọmọkùnrin ló dà báyìí. ó fẹ́ lè pa ni ẹ wò ṣe rán ṣe ní attachment kan báyìí tó yẹ ṣe jáde. ó mọ̀ pé ògbẹ́ náà ni màá ní. àpò ah. síbẹ̀ yẹn kó lọ wò tó ń wẹ̀. mo má bínú torí ọlọ́run sórí ibi táláyọ̀ tí ń yọ ó yẹ káwọn náà bá máa bá yọ. ẹ eh, eh. àǹtí ilé ìwọ ọmọkùnrin ẹ̀ bó ṣe dúró wọn ò ní gbà mọ́ ẹ lọ́wọ́ o. oúnjẹ ò lè jogun lọ oúnjẹ ò lè jẹ pẹ̀lọ. tó bá ti bímọ tẹ́lẹ̀ a jẹ́ pé kò lè bí sí i mọ́ ni. oúnjẹ ò lè jogun lọ oúnjẹ ò lè.

sọ pé orí ló ń bí ìwọ ń bí mi ògbìn ah! mi ògbìn mi ìyẹn ló wá fi jí láyé. Ah! ń lọ ládé yìí sórí lọ́jọ́ tí bọ̀wálé ṣe nǹkan tó dùn ọ́ jù hùn tó wá bẹ̀rẹ̀ sí fọwọ́ gbárí mu tó ń gbá ẹlẹ́dàá rẹ gbà gbà gbà tó bẹ̀rẹ̀ sí fi tinútinú sọ̀rọ̀ òdì ẹlẹ́dàá rẹ gbọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ṣé ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ pé ẹlẹ́dàá oníkálukú ó ní ohun tó ń gbọ́ tí sì gbà ẹlẹ́dàá tiẹ̀ idà báyìí ní í mú dání tó jẹ́ pé gbogbo ẹni bá ṣẹ̀ yọ bẹ̀rẹ̀ sí ṣá wọn wẹ́lẹ́wẹ́lẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ ìdá ẹlẹ́dàá rẹ lọ ṣàbọ̀ wálé. bàbá èmi ò bẹ́lẹ́dàá mi ṣe mi bẹ́lẹ́dàá mi kó bá mi ṣàbọ̀ wálé mi ìbẹ̀ ń ṣe. ọbẹ̀ ń ṣe ńṣe ni wo mọ̀ pọ̀ ọbẹ̀ ń ṣe. bàbá ẹ dákun ìjọ ẹ rà mí kalẹ̀ kí la máa ṣe sí báyìí. ọ̀nà àbáyọ òun òun mo kọ́kọ́ fẹ́ ṣe tó o pé mọ́ tí òun láàtún wá báyìí o gbàdọ̀ bá ọkọ rẹ̀ kọ́ wa súre fún tinútinú bọ̀wálé bóyá ìdélẹ̀ kọ́ dọ̀bálẹ̀ fún dénìkẹ́. ó dẹ̀ mẹ́kẹ́ sí náà àbí. níkẹ́ o mo kì ọ́ lóòkì táwọn bàbá rẹ mọ ń kí ìwọ lọ máa tẹ̀ wọ́n rìn joyè ọmọ agbẹ̀bẹ̀ ọ wàá gbẹ̀bẹ̀ ọkọ rẹ báyìí ṣọ́ǹgbọ́ ṣọ́gbẹ̀bẹ̀ tinútinú ó ṣe báwọn kí gbogbo ẹ̀ kó lè kásẹ̀ ńlẹ̀ á tún fi kan kún báyìí. wo bí èyí tá a fi kún rèé àwọn ọ̀yá mi rèé ó gbé wọn dání báyìí ó wàá bẹ̀rẹ̀ sí fi tinútinú ṣàdúrà fún ọkọ rẹ gbogbo bó o bá ṣe fẹ́ kó jẹ́. dénìkẹ́ àwọn ìyá mi ló gbé dání o àmọ́ méètì ìgbẹ́nu lé wíwúre ẹ̀ ń bọ̀ wálé dénìkẹ́ ó bẹ̀rẹ̀ sí í wúre fún ọ àmọ́ ìkìlọ̀ kan rèé o torí ohun tó tún gbé dání ẹlẹ́dàá kan ni ní àwọn ìyá mi adẹmudẹmu àgbà wàá gbọ́ sórí gbogbo òkólọ rẹ yọ padà àmọ́ bọ́ bá tún ti lè ta sí agẹrẹ tó ṣe dénìkẹ́ áì ẹlẹ́dàá dénìkẹ́ àti ohun tó gbé dání hùn wọn wàá pawọ́pọ̀ ìjà wọn wàá lé o torí padà bọ̀ wọn ò burú jáì kọ̀ ya àgbọ̀ kó korokoro báyìí láàárọ̀ fa àdìtí ẹ̀yìn dénìkẹ́ bẹ̀rẹ̀ sí wá súre fún pẹ̀lú ohun tó gbé dání hùn tinútinú. ẹ ìwọ orí mi ẹlẹ́dàá mi láti wákàtí àti ọ̀wọ̀ yìí lọ níṣẹ́ ni kó máa gbé débọ̀ wá lẹ́yìn o. àṣẹ. kó máa tì lẹ́yìn gbogbo nǹkan kó máa júṣe fún un bẹ́ẹ̀ ni kò rí. àṣẹ. kò ṣe bẹ́ẹ̀. tímọ́ lè ti mọ rí tímọ́ ni kẹlẹ̀bẹ̀ mọ́gìrì yóò ṣe bẹ́ẹ̀ gbogbo òwúrè tó wú lónìí yóò ṣe bẹ́ẹ̀ àwọn tó la yóò sì gbà. thank you roko ẹ kí wàá dìde kó embrace ìyàwó rẹ àbí bàbá lẹ́kọ̀ọ́ gbọ́. kó rẹ̀ ń bẹ káyé mi máa dòrí kodò kẹ́ẹ̀dá má bá mi jà o. orí má má bá mi jà o. orí má má bá mi jà o. kórí má má bá mi jà o. kí n má rí bàjẹ́ kórí mi má takò. kórí má má bá mi jà o. ẹlẹ́dàá mo bẹ̀ ọ́ kó má bá mi jà o. ọlọ́run tì mí lẹ́yìn kórè má ṣe mí lè ṣe. kórè má má bá mi jà o. kórè má má bá mi jà. kórè má má bá mi jà o. nítorí ẹlẹ́dàá ló ń ta ilé. kórè má má bá mi jà o. ayé tí mo wá má má jẹun rí ìdààmú o. kórè má má bá mi jà o kábíyèsí ọba òjò. kórè máa bá mi jà o. ìlú ẹlẹ́dàá máa dúró lórí lọ́nà. kórè máa bá mi jà o. èyí ni mo bẹ̀rẹ̀ ọkọ. kórè máa bá mi jà o. ẹni tó tó pe sóhun làwọn fẹ́ sọ̀rọ̀.